ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo ẹ̀yin lànà o ẹ̀yin lónìí o ẹ̀yin lọ́la o ẹ̀yin lọ́jọ́ gbogbo. Hey. orúkọ mi ni olùṣọ́ àgùntàn um, Joseph Adéwọlé ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti eh, ọ̀rọ̀ ìyè eh, mo fẹ́ kí wa níbikíbi tí a wà tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa mo sì fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní eh, fún ààyè èyí tí ẹ máa ń fi sílẹ̀ láti láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí epo ń ti iléeṣẹ́ iléeṣẹ́ ti ọ̀rọ̀ yìí jáde wá ní ìgbà gbogbo ní agbára ọlọ́run a lè kíyèsí wípé a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ èyí tí a pè ẹ̀kọ́ àkórí ẹ̀ ní jésù kristi borí ìdánwò èmi pẹ̀lú lè borí jésù kristi borí ìdánwò èmi pẹ̀lú lè borí ẹ̀ tí a ò bá gbàgbé a rí i pé a kíyèsí ìtumọ̀ ohun tí ìdánwò jẹ́ wípé ìdánwò ó ní ohun tí ó ní ìdánwò ó ní ó ní ṣíṣe àyẹ̀wò àbí ṣíṣe àyẹ̀wò àgbéyẹ̀wò àbí àyẹ̀wò bóyá lórí ohun tí ènìyàn gbàgbọ́ tàbí lórí ohun tí ènìyàn kan ti kọ́ ẹnìkan àbí ẹnìkejì fún àkókò kan mo dẹ̀ ṣàpẹrẹ mo ṣàpẹrẹ olùkọ́ nítorí yẹ pé máa ń fẹ́ ṣe ìdánwò lẹ́yìn sáà kan tàbí àkókò kan tó bá ti lè tó bá ti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀ lẹ́kọ̀ọ́ a sì rí pé ìdánwò olùkọ́ a máa yọrí sí ọ̀nà méjì ó ṣeé ṣe kó bọ́ sí ìgbéga fún akẹ́kọ̀ọ́ tó bá tó bá tó bá mọ ohun tí olùkọ́ olùkọ́ ẹ̀kọ́ tó mọ̀ dájú tó sì tó sì ṣe dáadáa tàbí tó yege nínú ìdánwò irú irú akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ a máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni mo dọ̀nà wọn létí náà wípé ó máa kejì tó máa tí tí ìdánwò olùkọ́ tó lè yọrí sí òní wípé kó jẹ́ kó jẹ́ ìrẹ̀sílẹ̀ àbí ìfàsẹ́yìn àbí ìpadà sẹ́yìn fún akẹ́kọ̀ọ́ tí kò bá lè rántí dáadáa ohun tí olùkọ́ ẹ̀kọ́ tó dẹ̀ dẹ̀ pé ní ọ̀nà bẹ́ẹ̀ ó kùnà a rí pé bí olùkọ́ ti ṣe ń ṣe ìdánwò bẹ́ẹ̀ náà ni ọlọ́run àpàpà a máa gbàyè fún ìdánwò ìgbàgbọ́ wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ntí ìdánwò tọ́lọ́run fi yàtọ̀ òun ni wípé ìdánwò ti ọlọ́run a máa fi kò wà fún ìfi fún ìdìbàjẹ́ àbí láti ṣàfihàn ohun tó bàjẹ́ nínú wa àbí àìpéye wa ṣùgbọ́n ìdánwò ọlọ́run a máa a máa gbin ohun tó dáa jù sínú ayé wa fún ògo ọlọ́run ni àkíyèsí ìdánwò jésù kristi ẹ̀ tó yẹ pé ọlọ́run gbààyè pé kí a dánwò láti ọwọ́ èṣù èyí tí a rí àkọsílẹ̀ nínú ìwé ti lúùkù ìwé lúùkù orí kẹrin àkíyèsí láti àkíyèsí àkà láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ìkẹtàlá a rí àkọ́kọ́ wípé e, èṣù gbé àkíyèsí pé èṣù gbé àwọn ìdánwò mẹ́ta wá e, ìdánwò àkọ́kọ́ òní wípé e, kí Jésù Kristi kó sọ àwọn òkúta di ìṣù àkàrà pé kó lè jẹ tó yẹ pé èṣù ń dán Jésù Kristi wò láti lè lo agbára Ọlọ́run ní ọ̀nà tí ó lòdì láti tẹ́ ìfẹ́kùfẹ́ ara lọ́rùn bákan náà la pé ó gbé ìdánwò kejì wá èyí tó jẹ́ pé ó mú jésù kristi láti lọ láti wo ìjọba ayé ní ìṣẹ́jú kan àti gbogbo ògo rẹ̀ ẹ̀ torí pé kí ọlọ́run kí jésù kristi kó tẹríba fún un pé tó bá dẹ̀ tẹríba fún un òun á fún ní gbogbo ìjọba ayé àti àṣẹ àti ògo rẹ̀ èyí tó pé a rí wípé ọlọ́run ti fi ìjọba yìí ọlọ́run ti ṣèlérí ìjọba àti gbogbo ògo rẹ̀ ọlọ́run ti ṣèlérí fún ó ti ṣèlérí ẹ̀ fún jésù kristi àti pàápàá ó ti fi fún jésù kristi ní ìwọ̀n ìgbà tó bá parí iṣẹ́ iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ ní ayé a rí i pé èṣù ó kùnà níbẹ̀ yẹn ìkẹta inú ìdánwò tó gbé wá tí aláti rán wa létí ó ní wípé ó ní kí jésù kristi kó bẹ́ sílẹ̀ látòrí téńté orí òkè ilé orí òrùlé ti tẹ́ḿpìlì a sì rí wípé jésù kristi ó pa ní àṣẹ fún wípé kó padà lẹ́yìn kó má ṣe dánwò mọ́ àdèdè pé èṣù fi sílẹ̀ ní sáà kan ibi tí a parí iṣẹ́ ìránṣẹ́ yẹn sí nìyẹn ní ìjẹ́jọ́ ṣùgbọ́n lónìí ní agbára ọlọ́run a ó máa tẹ̀síwájú ní tí a ó máa ṣàkíyèsí kí ni tó jẹ́ pàtàkì àbí kí ni tó jẹ́ ìwúlò eh, ìdánwò jésù kristi fún èmi àti ìwọ eh, gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ní òní ó ṣe pàtàkì fún wa láti lè kíyèsí eléyìí àkọ́kọ́ tó jẹ́ pàtàkì àbí tó jẹ́ tó jẹ́ pàtàkì àbí tó jẹ́ pé ó jẹ́ bí ẹ̀kọ́ ńlá tí a láti lè rí òní pé àkọ́kọ́ nínú ìdánwò tí ìdí tọ́nà fi gbàyè fún èṣù láti ná Jésù wò òun ni láti lè jẹ́ kó jẹ́ ẹ̀rí tó dájú pé Jésù Kristi ni ẹni ìtẹ́wọ́gbà Ọlọ́run fún iṣẹ́ ìgbàlà ìran ènìyàn bíbélì wípé ẹni tó rán mi níṣẹ́ ó ń bẹ pẹ̀lú mi ó torí pé èmi ń ṣe ohun tí ó fẹ́ ní ìgbà gbogbo jésù kristi ló sọ ọ̀rọ̀ yìí nínú ìwé johannu orí kẹjọ ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n bíbélì fìdí eléyìí múlẹ̀ nínú ẹsẹ̀ kejìlélógún orí ìkẹrin ìwé ti lúùkù yẹn wípé ó ní èyí yìí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi ìdánwò èṣù èyí tí ó tó gbé wá fún Jésù Kristi yẹn ìdánwò mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí àti bí Jésù ṣe borí yìí ó fi hàn gbangba pé Jésù Kristi nìkan ni ẹni tí inú Ọlọ́run dùn sí fún iṣẹ́ ìgbàlá ìran ènìyàn Bíbélì wípé Jésù Kristi wípé ó ní èmi ní ọ̀nà òtítọ́ àti ìyè ó ní ẹnikẹ́ni kò lọ sọ́dọ̀ bàbá bí kò ṣe nípasẹ̀ ní ìwé Jòhánù orí kẹrin ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹfà èkejì ní ohun tí a lè rí tí yẹ pé ó jẹ́ ẹ̀kọ́ fún èmi àti ìwọ tó yẹ pé ọlọ́run fi gbàyè kún sátani láti lè dán jésù kristi wò òun ni láti tú àṣírí àwọn àṣírí àrékérekè àwọn ọ̀nà àti àwọn àṣírí tí ọ̀tá wa ọ̀tá ni ìyẹn sátani tó máa ń gbà láti lè fi dán ènìyàn wò ètò yẹ pé ó fi wọ̀n wá gédégbé àwọn ọ̀nà tí àwa kìrìsìtẹ́nì pàápàá fi lè borí ìdánwò sátani nígbàkigbà tí ó bá gbé àwọn ìdánwò wọ̀nyí tó bá gbé dé ọ̀dọ̀ wa ní ìkórìtà tí a dé yìí mo fẹ́ jẹ́ kí a ṣàkíyèsí àwọn ohun èlò tí ọlọ́run wa fi sí ìkáwọ́ wa tí a lè rí gẹ́gẹ́ ohun èlò nínú àwọn ẹ̀dánwò yẹn èyí tí a kà láti inú ìwé ìrere ti Lúùkù láti orí kẹta títí dé orí kẹrin ìwé ìrere ti Lúùkù tí a ti ń kíyèsí yẹn a ó rí i pé àkọ́kọ́ òní wípé a lè rí ohun èlò èyí tó a fi lè borí Sátánì eléyìí ni a pè ní àdúrà ẹ jẹ́ ká kíyèsí nínú ìwé Lúùkù orí kẹta ìwé ìrètí Lúùkù orí kẹta ní ẹsẹ̀ ìkọkànlélógún bíbélì wípé Jésù Kristi náà wá ṣe ìrìbọmi lẹ́yìn náà bí ó ti ń gbàdúrà ọ̀run ṣí sílẹ̀ ẹ̀kẹ́ hallelujah ohun kan tó ṣe pàtàkì tí jésù fi jáfara òun ni àdúrà a lè rí wípé jésù kristi jẹ́ ẹni tí ó ń gba àdúrà àdúrà jésù kristi a sì máa ṣí ọ̀run sílẹ̀ mo sì lè kíyèsí wípé ọ̀run ṣíṣí sílẹ̀ jésù kristi yìí ó jẹ́ ìṣẹ́gun èyí tó yẹ pé ó ti dájú èyí tó yẹ pé ìṣẹ́gun tó ti dúró ṣáájú ìdánwò sátánì ni èmi àti ìwọ náà lónìí á ń láti lè jẹni tó ń gbàdúrà ẹ̀rín kan tí pété ìwé pété olùsọ ìwé pété orí orí karùn pété orí kìíní orí karùn ẹsẹ̀ ìkẹjọ ó wípé ó ní ẹ máa ṣọ́ra ẹ ìwé Matthew ó ní ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín ó ń búra múra mọ̀ ó ń wẹ́ni tí ó pàjẹ́ ìwé ìwé ẹ̀dáríjìn ìwé pétérù kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ òun ló sọ ọ̀rọ̀ yẹn torí ìdí èyí èmi àti ìwọ gẹ́gẹ́ ọmọ ọlọ́run ká tó máa gbà ká tó ká tó ní àǹtí à a nílò àdúrà torí pé nípa àdúrà yìí láti lè borí ó jẹ́ àwọn ohun èlò láti lè borí gbogbo ìdánwò ìdánwò èṣù lórí tó ń là kọjá yẹn njó ti gbàdúrà mo pè ọ́ níjà pé njó tó ń là kọjá yẹn njó gbàdúrà lórí àti pàápàá má tẹ̀ dúró de wípé kéṣù kó dé kó tó kó tó kó tó máa gbàdúrà bíbélì wípé ó ní bàbá tí inú àdúrà olúwa bàbá tí ń bẹ ní oníkábọ̀ fún orúkọ rẹ ó ní ìjọba rẹ dé ó ní ìfẹ̀jẹ̀ ní káṣí láyé ẹ̀bọ́n ti ṣe ní ọ̀run ó ní gbà lọ́wọ́ ìdánwò àbí tó sọkọ́ yẹn so dábàá gbà lọ́wọ́ ìdánwò á láti lè kún fún àdúrà ẹ̀yìn tí àdúrà tí àdúrà olúwa ohun tí ó ń pe àkíyèsí wa sí òun nìyẹn ohun tó jẹ́ ohun èlò kejì tí a lè rí gẹ́gẹ́ ohun èlò ìṣẹ́gun fún èmi àti ìwọ lónìí òun ni òun ni e, òun ni ìfẹ́ bàbá ìfẹ́ baba nínú ìwé lúùkù orí kẹta ẹsẹ̀ ìkan ìkejìlélógún àkọ wípé ó ní ẹ̀mọ́ fò wálẹ̀ bíi àdàbà ó bà lé lórí òun sì fọ̀ láti ọ̀run wá pé ìwọ ni àyànfẹ́ ọmọ mi inú mi sì dùn sí ọ gidigidi ẹ̀kẹ́ hallelujah ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó gbọ́ mi dáadáa nítorí pé jésù kristi jẹ́ ọmọ tí inú bàbá dùn sí gidigidi ó wá jẹ́ pé ó sì gidigidi àti nítorí ìfẹ́ bàbá tí kì í yẹ ìdánwò èṣù kò lè borí rẹ̀ jésù kristi jésù kristi eh, nínú bíbélì wípé nínú gbogbo èyí nínú ìwé róòmù nìyẹn ìwé róòmù orí kẹjọ nígbà tá a kíyèsí ní ẹsẹ̀ kọkànlélógún ó ní nínú gbogbo eléyìí ó ní àwa ju aṣẹ́gun lọ nítorí nítorí ẹni tí ó fẹ́ wa ó ní tí àti pé tẹ́ni àti ìwọ tí ò ń gbọ́ mi yìí tá a bá lè rọ̀ mọ́ ká bá lè rọ̀ mọ́ ìfẹ́ ọlọ́run fún ayé wa pẹ̀lú ìgbàgbọ́ àti ìkíyèsára ó jẹ́ ọ̀nà gbòógì fún wa láti lè borí gbogbo ìdánwò èṣù ibi tí mo dé dúró nìyí kí n tó máa tẹ̀síwájú ó sì kù ohun èlò mẹ́ta ti ẹ mẹ́ta ta láti kíyèsí ṣùgbọ́n kí n tó máa. ọlọ́run mi kílẹ̀ ò lè ṣe bàbá kílẹ̀ ò lè ṣe ọlọ́run. Bele bua ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe. ẹ̀yin tí ẹ dán ayé ọ̀tọ̀run ilẹ̀ ò lè ṣe. ilẹ̀ ò lè ṣe. bàbá. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ilẹ̀ ò lè ṣe ọ́ oh. ilẹ̀ ò lè ṣe ọlọ́run mi ilẹ̀ ò lè ṣe ọba tó ayé àtọ̀run ẹ̀yin tí ẹ dá ayé àtọ̀run ilẹ̀ ò lè ṣe. pèpèlè fún ọkọ̀ ìjọ ni.